أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله ثم الصلاة والسلام على رسول الله أما بعد إخوة الإيمان فالسلام عليكم ورحمة الله وبركاته أدعو قيتك فون الله ọba alágbára ọba ọ̀kan ṣoṣo bákan náà la tọrọ àlékún ìkẹ́ àtìgẹ̀ fún ànábì wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ìkẹ́ àtìgẹ̀ ọlọ́run kó máa bá ànábì àwọn aráalé ànábì àwọn sọ̀hábà àti gbogbo wa náà tá ń gbìyànjú tá ń tẹ̀lé lánàá wọn títí di ọjọ́ ìgbéǹde alkiyama. abẹ ọlọ́run ọba alágbára ọba ọ̀kan ṣoṣo kó kàwá kún ara àwọn ẹrúsìn rẹ̀ tòótọ́ ara àwọn tí yóò gbẹ̀sìn yìí tí yóò sì lè máa lo tí wọ́n gbọ́yé ọlọ́run kàwákàrà wọn o ẹ̀yin ẹrúsìn ọlọ́run lè ní fíkú class níbi tá a ti máa ń yanjú màsá ìlú fìkìhíyà àwọn tó ní í ṣe pẹ̀lú gbígbàgbọ́ yé e àwọn àdájọ́ inú ẹ̀sìn pàápàá àwọn tó ní í ṣe pẹ̀lú àwọn àjọsìn kan nínú ọ̀rọ̀ ẹ̀sìn ọlọ́run ọba wa yìí àlàyé tá à ń ṣe é bọ̀ látijọ́ yìí eléyìí ni asolat part one seventy four asolat part one seventy four àlàyé ìrun kíkí là ń ṣe é bọ̀ tó fi wá dé apá kẹrin ó lé ní bí n tá a lè pè ní àádọ́sàn apá kẹrin lé ní àádọ́sàn òun lápáta adé oríṣiríṣi tó yẹ ká mọ̀ nípa àrùn oríṣiríṣi àwọn àrùn là ń yanjú lọ àwa débi sọ̀látùlì jánásátì ìrun tá a máa ń kí sókù mùsùlùmí la ibẹ̀ gan la dé ṣùgbọ́n àwọn àáfàá wa ní kọ́mọ̀jẹ̀pá kẹsọ̀rọ̀ ọ̀run lásán àwọn mọ̀sá ìlú míì náà ń bẹ tó jẹ́ mọ̀sá ìlú fìkìyà àwọn tó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ fíkìú tó nídìí ká gbọ́yé pé tọmọ ìyá wa kan bá ti kú o tọmọ jẹ̀pá kẹkírun sí i lásán àwọn ń tọ́ ṣáájú ìrun èèyàn kú bó láṣẹ wẹ̀ irú ta ni ọ̀wẹ́ kí làwọn àdájọ́ tọrọ mọ́ wíwẹ̀ rẹ̀ arómi àrómi kí làá fi kún omi gbogbo eléyìí láti yanjú mọ́sálẹ̀ ẹyọ kan tó fẹ́ kù tá a fi wá bọ́ síbi sọ̀látùlìjànáza òun náà ni tẹkifínú almajidi tẹkifínú almajidi so tá a bá ti lè parí tẹkifínú almajidi èyí ò ní bó o láàṣẹ faṣọ sókù la ọwọ́ akọ hamlul janaza bó o wá gbé òkú yẹn lọ bí tá kírun sí la bá a ṣe wá kírun sí la bá a ṣe gbé lọ bí tẹ àbá kò ń bi ntọ́jọ́ mọ́ sọ̀látùl janaza àtún lè bọ́ síbi àwọn àlàyé míì torí pọ́rọ̀ ọ̀run yìí nìkan yóò tó lé ní two hundred episodes tá a sì ní tí ìyanjú ẹ̀ tán abẹ́ lọ́hùn ń balẹ̀ jọ fún gbogbo wa torí pé iná awala máa yọ hasabu bí ilá abudu yawmal qiyamati nínú amali yìí salatuhu nǹkan alákọ̀ọ́kọ́ tí wọ́n ó bi gbogbo wa tó bá dijọ́ gbèǹde òun nìran wa o ọlọ́run jẹ́ àṣàṣeyọrí o àáfàá ní tẹkfínú limajid fífi aṣọ sókù mùsùlùmí tó kú la so àti ntọ́jọ́ mọ́ wíwẹ̀ rẹ̀ ńgbà bá wà wẹ̀ tán kì í ṣe gbé ní òhò lọ sínú sàárè rárá o àáfàṣọ sílá àáfàá ní ajímọ̀ àlùlámà aláàánà tẹkfínà lìmọ́yìtì bìmọ́ yẹ̀stúrù fárúgbò kìfàyà sẹ́ẹ̀rí ká fi aṣọ tí ó bo òkú sílá ntí yóò bá sírí ẹ̀ tí òhò rẹ̀ òfin fi ní máa jẹ tí gbogbo ayé ọmọ tó fi ṣèfàjẹ lẹ́yìn ìgbò ó ti kú tán torá àti ṣàlàyé kọjá pé mùsùlùmí ó wà láyé o ó ti kú o ẹni àpọ́nlé ni ẹni yìí ni ẹni ẹ̀yẹ ni kìí ṣẹni yẹpẹrẹ àbẹ́ni tá a mọ̀ wá fòkú ẹ̀ ráre táwọn èèyàn mọ̀ wá wo ohun tí ọ̀yẹ́ kan rí lára ẹ̀ àáfàá ní gbogbo àwọn onímọ̀ ẹ̀sìn wọ́n panu pọ̀ lórí wípé ká fi aṣọ bo ìhòhò òkú lẹ́yìn ìgbà ọba kú náà gẹ́gẹ́ bá a ṣe máa ń bo ìhòhò wa láyé òun ọ̀ranyàn ti tó ni o. fárúdù kìfáyà ni àṣetókù kan bá kú láàrin àdúgbò kan àbílù kan gbogbo mùsùlùmí wá ń wò ó ràn àwọn fámìlì rẹ̀ tí wọ́n lè jogún bí ìyàwó bí ọmọ bí bàbá bí ìyá bí àwọn tó tà lè jogún rẹ̀ wọ́n bá ń wò wọn ọ̀dẹ̀ fasọ̀sílà ẹlẹ́sẹ̀ ni wọ́n abátúbọ́sọ́dọ̀ àwọn mùsùlùmí àdúgbò ìmáàmù dáadáa ní gbogbo àwọn jàmáà mọ́sálásí àbáwọn tájọ máa ń ṣe tọ́lọ́run nínú ìlú wọn jọ lọ yídì wọn jọ ṣe ìtì káàfù náà wọn jọ máa ń lọ ájì wọn jọ ń lọ gbogbo wọn bá ń wòran wọn ọba fasọ sí la ẹlẹ́sẹ̀ gbogbo àwọn aráàlú yẹn so ọ̀ràn yẹn tító òun ni. àfààní wàkọ́dídá láti nùsùsù aládàálík àwọn ẹ̀rí tó wáyé ó ń fi hàn pé tọmọ ìyá wa kan bá kú a fasọ bo ọ̀ràn yẹn tító sí ni àáfàá wa mú àdìsí tó ń lọ bíi mẹ́ta wá ẹjẹ́ àwọ̀ ẹyọ kan àbí méjì ń bẹ sásìkò bá sì gbà wá àlèwò mẹ́tẹ̀ẹ̀ta àdìsí alákọ̀ọ́kọ́ òun làdìsí àáfàá wa Abdullahi ibn Abbas radiyallahu anhuma àdìsí ẹlẹ́ẹ̀kejì òun làdìsí àáfàá wa Khabbab ibn al-Arat àdìsí ẹlẹ́ẹ̀kẹta làdìsí àáfàá wa Jabir ọmọ Abdullah ọlọ́run bá ní yẹn ti gbogbo àwọn sàbí pàtàkì yìí ẹjẹ́ abẹ́rẹ́ látòrí àdìsí àfọwọ́ abdullahi ibn abbas wọ́n ní anna rajulan wà kọ́sọ̀ wúbà wa wà nahnu ma'a nabiyyi sallallahu wasallam wa wuwa wà wúwà muhrimun wọ́n kan láyé sallallahu alaihi wasallam nǹkan gun rẹ̀ tó kùn ńlọ́ba gbé ṣubú ńlọ́ba sàn mọ́lẹ̀ ìjọ náà ọkùnrin ọ wà ní state of ihram ẹni tó ń ṣe ájì lọ́wọ́ òun ni níjọ́ náà ní ìsìn ọ wà nínú aṣọ ihram wọn lànàbí sallallahu alaihi wasallam ń gbòdì dígbé nǹkan gun rẹ̀ ọ̀dà mọ́lẹ̀ ọwọ́ lù ọba jẹ́sábà kú ànábì wa ń sọ fáwọn pé igi ù wàsídìrín ẹyin mùsùlùmí ń ní ọ̀ràn yẹn ti tó tẹ́nìkan kan ọ̀bẹ eléṣe gbogbo àwọn tó wà láwùjọ wọn ọ̀dẹ lẹ́sẹ̀ ànábì ní ẹwẹ ọmọ ìyá yín yìí o pẹ̀lú omi àtẹwé sídìrù torí pé òun látùbọ̀ tán dáadáa ọlọ́njáwa náà látùbọ̀ tán dáadáa wákàfì ní òfin ìfàwùbáyìí ẹ wá fi aṣọ méjì ni ẹ fi sin o òun ni ẹ fi fi aṣọ sí la wàhálà kí ni o ànábì wa ni wà látàmọ̀ sú ùpé ìbàn ẹ má wà á jẹ́ ọjà sí wípé àwọn nínú àwọn àfáàdé ni pé wà látàmọ̀ sáwù pé ìbàn ẹ má jẹ́ kí pẹ̀fúùmù ẹ má jẹ́ ọ̀kan láàwò ẹ má lo nǹkan olóòórùn dídùn o àwọn àfáà wa ń ṣàlàyé ń tọ́sẹlẹ̀ àádẹ́sọ́lá ìpẹ́ wà látùkọ́ mìíràn ráṣàwù ẹ má bo ẹ̀ ẹ jẹ́ kó ṣe kí ni ò kọ́ wà bẹ́ẹ̀ kí wá ní tọ́fà lànàbí àsàlà fẹ́ sọ àwọn tó bá kú lẹ́ni tó ń ṣe ájì à nídìí ká bo ojú wọn aṣọ náà lè so ti yé bá ní ìsìn wọn ó dìde ànábì nífa iná lọ́à yẹ̀bọ̀ áfùrú yẹ́wọ́mọ̀lì kìyàmọ́tì mọ̀lábíyàn fẹ́ẹ́rí ńgbà tọ́lọ́run bá gbé gbogbo àwọn tó kú tí wọ́n wà ní state of ihram tó jẹ́ pa sọ ìráàmù aṣọ tálálàjì máa ń pa kájà yẹn tó ń bẹ lára wọn tán bá gbé wọn dìde ń jọ gbèǹde àwọn òrò àwọn tó ń ṣe ájì lọ ni labbaik Allahumma labbaik labbaik la sharika laka labbaik wọ́n bá tún máa ṣe labbaik lọ lẹ́ni tí tó ń jẹ́ pé ọlọ́run ikú dáadáa ọlọ́run jáwa náà látúbọ̀tán dáadáa ẹ̀ẹ́dì bárakùnrin ànábì nìkan wẹ̀ kán dẹ̀ ṣe kíni o kí wọ́n fi aṣọ sí la àdìsí àfàwà kọ̀báàbù bọ́nà làárọ̀ sàbí pàtàkì nu tó pé téèyàn bá ka ìtàn wọn a èèyàn mọ̀ pé àwọn ẹni ọlọ́run ti lọ kọ́lọ́n kọjá wa náà jẹ́ ẹni ọlọ́run o wọ́n ní pé àjárí náà máa nàbí yìí sallallahu alaihi wasallam nàlítẹ́mísù wájà lọ́ọ̀ì àfàwà kọ̀báàbù ọmọ àrọ́tì wọ́n láà ṣe ìjírá láti Mákà lọ sí mọ̀dínà pẹ̀lẹ́ ń tọ́lọ̀ ń fi ṣẹ́rán kíkẹ́ àtìgẹ́ ọlọ́run máa bá náà bí wà o lẹ́ni tó jẹ́ pé nàlítẹ́mísù wájà àlà à ń wá ojú rẹ ọlọ́run ṣé rí gbogbo àwọn àdíìsì ọ̀rọ̀ fíkìú là ń yanjú ṣùgbọ́n ara tí fíkìú kó sínú náà ní ká gbàgbọ́ yé ọ̀rọ̀ ọlọ́run àtọ̀rọ̀ ànábì kéèyàn ò sì fi sin lọ́run ẹ rí i pé gbogbo ògbìyànjú tá a bá ń ṣe gbogbo ìjẹ́ra tá a bá ṣe tá a bá fi wájú rẹ ọlọ́run èèyàn ọmọ kábàámọ̀ wájú ọlọ́run jẹ́mọ́ báwa gan ṣe ń ṣe wá sí i a gbọ́dọ̀ fi wojú rẹ ọlọ́run ìwọ tó lò jáàbù fi wojú rẹ ọlọ́run olóni kọ́ọ̀bù fi wojú rẹ ọlọ́run ọ̀daràn gbọ̀nsì fi wojú rẹ ọlọ́run ọ̀hákùrà nìsórí fi wojú rẹ ọlọ́run ọ̀náwó fi wojú rẹ ọlọ́run gbogbo ń taari àṣẹ àṣẹ náà fílọ̀ ọ̀sán àṣẹ náà fílọ̀ òru ká fi wojú rẹ ọlọ́run asàskárù ká fi wojú rẹ ọlọ́run alọ́ ájì ká fi rẹ ọlọ́run ẹ torí eyín góòlù eyín góòlù ti di táwọn èèyàn ti sọ di ara ájì téèyàn bá lọ sí ájì nítorí ọlọ́run sí ájì bébí náà lọ ájì ń sì góòlù kábàwá náà bá lọ ájì rẹ̀ wọn ò dé ájì rí ni kódà kéèyàn ò pé wà lálẹ́ ájì gan wà ní mùsọ́lì ṣèbá a ní bídíà ní kápẹ́ èèyàn ní alahaj àwọn òsínlẹ̀ tó ní bídíà èèyàn bẹ́ẹ̀ ààrin tó burú ń bẹ̀ ṣùgbọ́n tó ọba lọ ájì nítorí kan máa pè Allah nìyẹn sáàfin ojú rẹ ọlọ́run tó ọba lọ ájì nítorí eyín eyín góòlù sójú rẹ ọlọ́run fi ń wà wọn tó kùránì torí owó sójú rẹ ọlọ́run tó o bá lo nìkọ́ọ̀bù torí owó ṣé dúró ọlọ́run ló fi ń wá yẹn torí náà ẹjẹ́ a máa ronú sí táwọn sàbẹ̀ yìí ń sọ àáfà wa kọ̀báàbù bọ́nà làárọ̀ tì téèyàn bá kàtà wọn àti báwọn náà ṣe kú àti gbìyànjú wọn fún Islam èèyàn ọmọ sunkún ọlọ́run bá ní kẹ́ gbogbo àwọn sàbẹ̀ yìí ló fi jẹ́ pé ẹ̀ ń bá bú kanú àwọn sàbẹ̀ yìí ọ̀tá ọlọ́run ni ẹni tí ò lè látúbọ̀tán rẹ̀ ni ọlọ́run jẹ́ látúbọ̀tán dáadáa wọ́n láwọn ṣe ìjírá àwọn fi gbogbo dúkìá àwọn lẹ̀ àwọn filé àwọn lẹ̀ àwọn fisẹ́ àwọn lẹ̀ àwọn ṣe ìgbìyànjú ìjírá àwọn fi mọ́ káàlẹ̀ fún mọ́ dìínà pẹ̀lú ànábì sallallahu alaihi wasallam nàlítẹ́mi sùwájà allah àfi wa ojú rẹ ọlọ́run ni o wọ́n ní kí ló wá ṣẹlẹ̀ fàwákọ̀ àájírù náà àlọ́lọ́ tó ládàá wa ọ̀dọ̀ ọlọ́run láti gbà o kì í èèyàn o wọ́n ní fàmínà mọ́mọ́ta wàlámúyá kulmin ajiri yìí ṣáyà àwọn kan bẹ tí wọ́n kú wọn ò jẹ nínú sẹ́ẹ̀rẹ̀ wọn kankan láyé ń bì kì í sọ̀rọ̀ náà ń sọ o torí pé téèyàn bá tún ṣe tọ́lọ́run àwọn àdùnnú kan bẹ téèyàn jẹ láyé àáfà wa ibnu taymiya rahimahullah wọ́n ṣàlàyé eléyìí náà tíra àwọn tó pọ̀ ẹni tó bá ń ṣe tọ́lọ́run àwọn àdùnnú kan ìfọ̀kànbalẹ̀ kan ìtẹ́lọ́rùn kan líláyọ̀ ọkàn kan mímọ́ rí hàláwátùlì iman adùn gbàgbọ́ tí ò sí fáwọn olówó kò sí fáwọn tí ń darí ayé àfolówó tó bá ń ṣe tọ́lọ́run àfẹn tí ń darí ayé tí ń ṣe tọ́lọ́run sóyè ní ìsìn àwọn aládé èèyàn ọ̀nbẹ fẹ́ni tó bá ń ṣe torí tọ́lọ́run láyé ń bì ó ní ọwọ́ ń nù wà fàmínà mọ̀mọ́ta wàlàmúyá kùlùmí àjírí ìṣàyà ọ̀nbẹ nù wẹ́n tó jẹ́ pé ó kú kò jẹ́ nǹkan kan nù ládàá rẹ̀ láyé ń bì í mínú Mus'ab bùnà Umair ara wọn ni sàbí pàtàkì Mus'ab ọmọ Umair ọlọ́mba ni sí àáfàá wa pàtàkì yìí ó lọ́dẹ̀ ń bẹ nínú wa tọ́já sí wípé àwọn tó tóun ṣe àwọn nǹkan tó ṣe kódà ó ti ń kàn án jẹ sọ̀rọ̀ mi ní ìsìn ó dẹ̀ ń bẹ nù wọn tọ́já sí wípé wọ́n pa lọ́jọ́ ogun Uhud. ńgbà wọ́n wá pa ta ni wọ́n pa lọ́jọ́ ogun Uhud àáfàá wa Mus'ab ibn Umairi náà ni ọlọ́run bá ní yọ́nú sí wọn àáfàá fi ń sọ wípé bí wọ́n ṣe ṣe ìjírá tó àwọn náà pé àwọn èèyàn ní Mádínà ṣẹ̀sìn wọ́n ti lọ tẹ́lẹ̀ dànábì sallallahu alaihi wasallam tọ́já sí pé gbogbo nǹkan tí wọ́n ṣe yìí ọlọ́run nìkan ni kó san wọ́n lẹ́sàn-án nínú àlìjánnà o wọ́n wá pa wọ́n fàlámúnájìdì mọ́ nùkàfínùhù ìlà búrúdàtàn àwárí nǹkan kan àràsọ tá a fi sin àáfàá wa musa àbùrọ̀bí aláwàánì asọ́tà ìbò wọn shroud àti ẹ̀wà rí rárá àfi bí aṣọ kan tó jẹ́ wípé ìdágọ̀ tọ́yìnà bíi ara ṣàwù tá a bá fi bo orí káràjá tìrì jìláwù ẹsẹ̀ rẹ̀ méjèèjì ọyọ̀ ọlẹ̀ wàyídà gọ̀tọ́yìnà rí jìláwù tá a bá wá fi aṣọ ìbo ẹsẹ̀ rẹ̀ kọ̀rọ́jà ráṣàù orí máa yọ ọ́ lẹ̀ àní lè borí fàámàrà nànàbí yù sallallahu alayhi wa alihi wa sallam ànàgọ́ ti yàrá àṣà ẹni tọ́lọ́run fi sẹ́rán kíkẹ́ àtijọ́ ọlọ́run kọ́ máa bá a òjíṣẹ́ ọlọ́run wá ń ṣàlàyé pé ọyẹ ẹja fi aṣọ ìbo orí rẹ̀ wà á ná jálá àlárí jìlá yìí mínàlì ìdìkì káwá mú bíi ewé kan ní ewé ilẹ̀ lágbáwá tó ń pè ní ivixir àwọn àáfàá wáléwé yẹn súnmọ́ ewé efinrin ewé tó jẹ́ lóòrùn dídùn tó dáa ni wọ́n wàá fi ewé bo ẹsẹ̀ wọ́n fi aṣọ bo orí ọmọ olówó lánàá ọmọ bílíọ̀nì àlánà nítorí ìtọ́lọ́hún ó fi gbogbo ẹ̀ lẹ̀ níjọ́ tó wá kú aṣọ tí wọ́n rí òbò gbogbo ara ẹ̀kọ́ wo la fẹ́ kọ́nú àdéhìsì tó bá já sí pé ká bo ìhòòhò kúńbọ̀ bá kú èbá ṣe Faridu kìfáyà tá a sọ yìí ni wọn ò bá fi àáfàá wa mùsáàbù lẹ́yìn ànábì ní kan bò látòrí àṣetá abára sọ mọ́sálà míì nù báyàgbà bá déwájú aṣọ lè bo díẹ̀ ká tó wo ewé ká fi bo díẹ̀ tó bá já sí pé ibi tí ikú ká òkú mọ́ ẹ̀rí aṣọ bo díẹ̀ pépà ni ló lè bòyókù kò ṣe nǹkan kan so àdíìsì yìí ń sọ fún wa pé wọ́n faṣọ bo àáfàá wa pàtàkì ọlọ́run E ma sọ ọmọ yín ní Awọn àwọn ẹni ọlọ́run àwọn ẹni rere àwọn ọkọ tó dáa yàtọ̀ sáwọn kan tí ọmọ wa fún yàn ní ẹ̀fọ́rí ọlọ́run bá gbogbo àwọn ẹni rè yìí o ọmọ olówó lánàá tó fi gbogbo ẹ̀ lẹ́yìn torí ìtọ́lọ́run bá wá ẹsẹ̀ yọ ọlẹ̀ wọ́n wá fi koríko wọ́n fi bò yòókù àáfàá ọda alámọ̀tẹ̀kùnù takalifù kàfà àáfàá lásọtá fìbò òkú ọ̀ràn ta sọ ẹ̀gbẹ́ni tó lè ṣẹlẹ̀ ní pé kókó sọ báyìí kálukú wa wà láìbẹ̀sẹ̀ àkáǹtì ní seven hundred naira ló kú mbẹ́ àtúndí yíyàwó atúnrẹ̀gbọ́n òun ò lówó àbúrò òun ò lówó chairman láńlọ́ọ̀dù àdúgbò òun ò lówó ibi tó ti ń ṣiṣẹ́ kò sówó ńlẹ̀ àjẹ́ lówó ọrùn ta gan la sọ tá ìsìn òkú wà gan. àáfàá ní dáàbà aksaru alẹ́lẹ̀ ilmi ìlà anna kìímọ̀tàl káfán wàtàkàlì falgus wàdáfù ní ráàsì máa lè lè máa jìtì. fẹ́ẹ́ rí gbogbo àwọn ẹ̀kọ́ tí à ń kọ́ yìí nínú àwọn ìmọ̀ ẹ̀sìn wa nínú àwọn táwọn àáfàá wa ti kọ́ lẹ̀ ń jọ́ bá kan wà ẹ̀jẹ̀ abẹ́rù ọlọ́run ká lò pẹ̀lú mọ́ ọlọ́mọdé wa náà kú báyìí gbogbo ọjọ́ tá a kú ọlọ́run jẹ́ ní ó kù tá a rí ọ̀nà ẹ̀ tá a wà náà ni ọlọ́run o ẹ̀yin ẹrúsìn ọlọ́run kò nídìí kẹ́ ẹ̀ mọ́ ẹ̀ tó kù bá kú ẹ̀yin tẹ́ ẹ jẹ́ fámìlì rẹ̀ ẹ lówó tẹ́ fi lè ra sọ ààrẹ ààrí àwọn mọ́sálásí kan bẹ̀ ọlọ́run san wọ́n rí wọ́n létò fún tíjàmọ́ wọn bá kú wọn ti lásọ ńlẹ̀ wọn kẹ́mú bẹ́ẹ̀ wọ́n sáré ge kódà wọn tó ní kíní tán fi máa ń gbé òkú mo rántí pé mo ti kírun mọ́sálásí kan báyẹn rí tí mo gbọ́ pé wọ́n nírú ètò dáadáa báyẹn kò sí tó burú wọn ní láwọn mọ́sálásí wa ká ti máa lásọ wáìtì bí ọ̀pá fifty hundred lẹ̀ kátó ti ní tá a fi máa gbé òkú tó yẹ pé tẹ́nìkan bá ti kú jẹ́ máa mọ́sálásí wa ọ̀pá mélòó ni ó lọ ọ̀pá márùn-ún ẹ̀yọ́ alọ́pàá fifteen lẹ̀ òkú forty five èèyàn yẹn jílẹ̀ tó kú òkú thirty five ẹ̀tún ọ̀la twenty ní ìsì kódà tẹ́ bá ti ń ṣènáwó ní mọ́sálásí ẹnìkan ṣe súná ọmọ jàmọ́ owó kàyìn tá a máa ń gbà owó ilé kàyìn owó ilé kàyìn ẹ̀ fún ló kọ tí torí kọ̀fẹ́ tó fẹ́ kú owó ilé kàyìn tá a máa ń gbà so irú owó tẹ́ bá ti ń gbà ẹ̀ máa fẹ́ sọ wáìtì lẹ̀ so ti yé bá ní so ti ọ̀dà kéde pa abẹ́rẹ́ òun kéèyàn máa kú ojoojúmọ́ ó lè dàárín ní ìgbẹ́ kọjá pé ẹni aṣọ ọ̀pá two hundred nígbà téèyàn gangan òkú kọ́ wà ń ǹjẹ́ bá sì rí ẹnìkan kú mọ́sálásí mi ládùúgbò táwọn ètò mẹ́wàá mọ́sálásí àti lọ́pàá two hundred báyìí àtàn dáadáa o ọlọ́njẹ́ àtàn dáadáa o ṣùgbọ́n sẹ́ẹ̀rí àmọ́ pé a lè rí ahun nínú àwọn èèyàn àwọn èèyàn lè má lówó lọ́kẹ́ sọ̀rọ̀ wọn ní kò ní a ní kò mọ̀ wá ìkà ló lè pe ní láwọn ó lè ṣẹlẹ̀ kọjá pásíkò tó kù kú àwọn tán súnmọ́ kù àbáwọn tí wọ́n ó jogún wọn lówó lọ tán fi lè ra aṣọ ṣẹ̀rí àwa ni ẹ má fúnra yín problem ṣé ẹ rí n tẹ́ ẹ fi wẹ òkú ẹ fẹ́ òkú mùsùlùmí kú ẹ fẹ́ wẹ̀ ẹ fẹ́ lọ sanwó tẹ́ ìtẹ́ tí wọ́n ó ṣe sí àwọn tẹ́ mùsùlùmí ń gbowó kódà owó tán ń gbà tó kéré ẹlòmíì ah owó yẹn pọ̀ fifty ah eighty ah hundred thousand ah twenty nine thousand ilé kan àwọn owó yẹn náà fi ń tún makbara ṣe ara àwọn owó yẹn náà fi ń sanwó fún àwọn tó ń sọ ibẹ̀ yẹn lọ́sàn-án owó náà fi ń sanwó fún àwọn tó ń ṣiṣẹ́ ń bẹ̀ owó náà fi ń tún àwọn pọ́jẹ́ẹ̀tì ní ilé kan gbogbo wa ṣe kọ́lọ́n kó jẹ́ àtàn o. jama owó tá a ní makbara ní cemetery ibi ìtẹ́ ilé kan sàárè tá a dé sí kan aṣọ tí wọn ò fi sin òkú mìíràsì máa lìlì máa yìí ara ojúlówó owó tó kù bá fi ilẹ̀ ni o ara ojúlówó owó tó kù fi ilẹ̀ ẹwà káǹtì òkú ẹ bá ninety seven thousand bẹ́ẹ̀ Edesiwa síwádìí kọjá kankan gbèsè adẹ̀rẹ̀ àwọn ọmọ tá máa pín rẹ̀ ẹ méjì ẹ̀mú rẹ̀ lọ fi gbowó àwọn ọmọ ìwà dájú bàbá wọn tó ẹ̀sẹ̀ gún wọn tó wá lọ withdraw owó ṣé ń àwọn òrówó tí wọ́n fi sanwó mọ́kíbára wọn òrówó tí wọ́n èsè kíni tí sọ ṣé wa máa ni fi tàbí àsìwò fóònù wọn wọn ní one two hundred thousand two twenty eight kọ́bọ̀ ṣùgbọ́n ẹ̀rí lọ withdraw ẹ̀dẹ̀ nídìí bíi lẹ́sìn one twenty thousand ẹ̀ sanwó mọ́kàbára ẹ̀ sanwó aṣọ ẹ̀ sanwó àwọn nǹkan tí wọ́n wẹ̀ ẹ̀ sáàsì gbogbo ẹ̀jọ́ ọ̀dà tẹ́ ẹ bá rí nù tó fi ilẹ̀ tẹ èrè sáré fàtà jẹ̀mọ́ bàtà àwọn mẹ́ta èrè eléyìí twenty nine thousand ni bàtà eléyìí forty two thousand ni bàtà eléyìí ten five ni ẹ bá sáré ra àwọn tí ó rà owó yẹn ọ̀bà tó tó àwọn tó fi kíní eléyìí náà lẹ sáré tí ọ̀rà ní ẹ̀yìn jẹ̀mọ́ o kò sí tó burú nù ṣẹ̀ríà ẹ rí i pé ńgbẹ bá wá yọ ìtẹ́ ẹ fi síhun ìyókù ti dogun torí àwọn tó yẹ kó dogun náà wọn ò lásọ tí wọn ò fi sí yìí náà o ọba ni ó ti dogun òkè ẹ tó fogún lẹ kóhùn ó sì mọ láre kọwọ àwọn òhò ká má lọ sí tẹ́ àbà àbà àwọn àfáà ní mi ń rá sí i má lílì má yí tì ní o. àròjúlówó owó tó kù fílẹ̀ ibẹ̀ ni wọ́n ó ti mú wàstadàlà bàdùn bí hadith abdulrahman ibn awf radiyallahu anhu wọ́n lẹ́rìí wo làwọn àáfàá wa lò àwọn nínú àwọn àáfàá wa lò hadith àáfàá wa sàbí pàtàkì nínú àwọn ahadul asharati alimobasharina bilijanna ọ̀kan nínú àwọn mẹ́wàá tí wọ́n gbàwé àlìjánná látayé sàbí pàtàkì nù àfọ àwọn abrahamu ọmọ àwọ ọlọ́run bá ní yọ́nú sí wọn wọ́n ní kí ló ṣẹlẹ̀ wọ́n ní níjọ́ kan àná òwú ti yàyàwó máa ń dètò àmì wọ́n níjọ́ kan àfọ àwọn abrahamu ọmọ àwọ kódà wọ́n gbá àwẹ̀ ni torí ìwà àyà mi ìgbé wá pé wọ́n fẹ́ sínú gan ni so wọ́n wá gbóúnjẹ wá bá wọn fakọọ̀la wọ́n wá ń sọ wípé kí ni ń tà àfọ àwa wá ń sọ wọ́n ní kùtìlà mus'abu bunu umair wakana khayran minni ọmọ ìyá wa mus'abu ọmọ umair wọ́n dẹ̀ pàǹbì ogun níjọ ogun uhud ó dẹ̀ lóore jù lọ́dọ̀ ọlọ́run falamu yujad lahu ma yukaffanu fi illa burda wọn ò wá rí nǹkan kan tí wọ́n èsìn ju aṣọ ẹyọ kan aṣọ búrúdà aṣọ lárúbáwá ni a lè fi wé bí aṣọ wíwọ̀ ká fi wé bí ìbùbá lọ́dọ̀ wa ń bì í wọn ò wá rí aṣọ yẹn ju aṣọ ẹyọ kan òun náà ló ní aṣọ aṣọ ẹyọ kan tí wọn mọ̀mọ́ náà nìyẹn ẹ rí i pé njọ́ náà lọ́hùn ànábì sọlọ alaihi wasallam kò ní ẹyin sàbí yàtá ńlá sọ nílé lọ́mọ má sọ wá nù yín o àbí bẹ́ẹ̀ kọ́ yẹ jẹ́ adáwọ̀ aṣọ torí pọ́mọ̀ pé òkú ńlọ́jẹ́ dandan kọjá pé ohun tó bá fi í lẹ̀ òun náà làákọ̀ fi sin tó bá wá sẹ́kù sọ̀rọ̀ mi yé ní ìsìn òun ni ó tó kan ogún wakọ́lá aksaruhum àáfàá lọ́pọ̀lọpọ̀ àwọn àfẹ́ẹ̀sìn wọ́n dẹ̀ tún sọ ọ̀rọ̀ míì ọ̀rọ̀ míì wo ni wọ́n sọ ní wípé wọ́n ní júbúdáwù bíi kàfà wọ́n ní tó kù kan bá ti kú báyìí ibo láti bẹ̀rẹ̀ á bẹ̀rẹ̀ pẹ̀lú aṣọ tá a fi sin súnmọ̀ bí dáínì á wà àtúnṣe wàá di gbèsè wo lọ́jẹ́ gbogbo gbèsè tó jẹun á yọnu dúkìá rẹ̀ súnmọ̀ bí lè wá sí yà ẹ̀yìn ìgbà náà wà á wò pé sóso àsọọ́lẹ̀ àsọọ́lẹ̀ ní pé tí n bá kú mọ́sálásí ibi báyìí ẹ bá ń fún wọn ní nǹkan báyìí nínú dúkìá mi tí n bá kú ọ̀rẹ́ mi báyìí olùsí ni èèyàn dáadáa ní ẹ bá ẹ̀ǹpáwá rẹ̀ pẹ̀lú iye báyìí ṣùgbọ́n gbogbo àsọọ́lẹ̀ tó kù ọ sọ ọ pọ̀ ju àrírú ẹ̀rí kò gbọdọ̀ kọjá ìdákanu mẹ́ta one third ìdákanu mẹ́ta kódà sàádé tó jẹ́ àmì ilé ìgàn ńgbà ànábì tó sọ fún pé ah, one third ànábì ní fúlùfù kẹfìr ah, one third gan ti pọ̀ ju ah, nítọ́ dáa ni pé gbogbo àsọ́ọ̀lẹ̀ téèyàn ọba sọ àsọ́ọ̀lẹ̀ nípa àwọn tí ọ̀lẹ́tọ̀ sógun ọ̀dẹ̀ fẹ́ kí wọ́n ṣàǹfààní nínú ogún tó fẹ́ fi ilẹ̀ kọ́mọ̀ tó one third lọ dáa so ẹ wọ́n bá wà fáṣetò alikafan súnmọ̀ dáìn súnmọ̀ lùwàṣẹ̀yà aṣọ táìsìn kù gbèsè tó kù jẹ àti àsọọ́lẹ̀ wọ́n nílẹ̀ àná nàbí àsálàm kọ́lá fi rọ́jú àlẹ́bí wà kọ́sọ̀ rúbà ayélujú wọ́n ní torípa anabi àsálàm ọkùnrin tó yẹ pé nǹkan gun ẹ̀ lọ́dá amúlẹ̀ tọ́jú sábà bíi kú ẹ̀ ànábì ní wàká fìnnú òfin ìsàwùbà ẹ̀sìn pẹ̀lú aṣọ méjì mu wọ́n ní tó bá rí bẹ́ẹ̀ ànábì ó pé wọ́n lànàbí sallallahu alaihi wasallam kò sọ wípé hal alayhi dain ǹjọ́kùnrin yìí tiẹ̀ ní àwọn tó jẹ ní amla àbí kọ́ tó jẹ wọ́n ní fàdálà alátẹ̀kìdìmí káfán alàtẹ̀ wọ́n lè yí ǹjẹ́ àmọ̀ pé aṣọ táyé sin òkú gan ọ̀ṣáájú gbèsè ẹgbọ́n táwọn afáàn yìí tó kù bá kú ẹ̀yin ọmọ òkú tẹ ẹ bá bẹ̀rẹ̀ sí ní nǹkan kan bá kú láyé nǹkan téèyàn kọ́ máa ń aṣọ tá a fi sin bò ní ah, àwọn ọmọ rẹ̀ ti gbé ilẹ̀ alhamdulillah kò nídìí ká yọnu ogún rẹ̀ mọ́ adaim ah, elóbìnrin tó jẹ twenty nine million náà lọ jẹ ah, ọmọ rẹ̀ tó wà ní Canada ti send twenty nine million yẹn alhamdulillah dúkìá rẹ̀ ti ń di ogún bọ̀ aluwasiya bàbá sàṣọ ọlẹ o wọ́n ní mọ́sálásí ilé òkìtì kan bá wọn gbẹ́ kànga abẹ́ wọn àdẹ tí ìgbẹ́ dì sìn abá ṣèwádìí èló wọn ọgbẹ kankan wọn ní seven twenty ní ẹyọ seven twenty ní dúkìá wọn èló bàbá dẹ̀ fi lẹ̀ bàbá fi ten million lẹ̀ seven twenty kò tí ì tó one over three bàbá níyẹn nìkan tó kọ́ mọ́sálásí ilé oníyangún sotiye bá ní ìsìn ìtẹ́ ẹ̀bà mi ṣe bẹ́ẹ̀ ẹ̀ra jẹnẹrétọ̀ lọ kàn fi máa pèrún àbá jẹnẹrétọ̀ lé wọn ní four fifty lè tọ́ da tí wọ́n lè mọ ìlú mọ́sálásí ọyẹ ẹ̀rù pọ̀ àbá tó rò kọjá one million plus àfún nínú ten million kí wọ́n one third tuna fab silikali wàsíyá tuna fab àwọn àfáà nírú àsọọ́lẹ̀ yẹn it will be implemented a máa lò òkú kan wá kú gbogbo wọ́ọ̀fì ẹ̀gán ọjọ́ ten million ó wá ní tẹ́ ẹ̀ bá mi ṣe tí n bá kú ẹ ṣe báyìí ẹ ṣe báyìí àwa wọ́ọ̀fì tó ní a ṣe ó jẹ́ four million four million rèé ó ti kọjá one over three ó ti kọjá one third nínú dúkìá rẹ̀ a ní implement gbogbo ntọ́sọ̀n tá a bá implement a wo àwọn nǹkan tó pàtàkì nínú ntọ́sọ̀n kò sì gbọ́dọ̀ kọjá one third so àwọn àfáà níbi sẹ̀rí àṣetò alikafan thumma dain thumma alwasiya aṣọ tá a fi sin òkú lẹ́yìn ìgbà náà gbèsè tó kù jẹ lẹ́yìn ìgbà náà àsọọ́lẹ̀ yẹn lẹ́yìn máa ń pè ní wíìlì wíìlì tẹ́lẹ̀ yìí kìí ṣe wíìlì téyìn ó ti pín ogún ẹ̀ pé ilé mi tó wà ní Kilimanjaro ẹ fún yàwó báyìí bàálù mi tó wà ní Kalimanjuku ẹ fún ọmọ mi báyìí rárá o èyí ọkọ̀ bàṣẹ́rì àmọ́ láwà sí yàtàlíwà àrífin anabi sallallahu alaihi wa sallam sọ pé ẹni tí ó jogún àìsọ àsọọ́lẹ̀ fún bàbá tó bá ṣe bí alábòsí ni látùnà fàbí it will not be implemented Sharia ni wọ́n fi pín ogún yẹn so ọlọ́run ṣe wá lẹ́ni tí yóò gbọ́ ẹ̀sìn rẹ̀ yé o jẹ́mọ́ a máa tẹ̀síwájú níbi tá a dé ìtura àwọn àáfàá mi sọ wípé gbèsè ní ọkọ̀ ṣáájú a máa tẹ̀síwájú ṣùgbọ́n àlùmọ́ọ́mọ́ ètò ìrìnlẹ̀ jùlọ dọ̀ wá ni pé aṣọ tá a fi sin gbèsè tó kù jẹ two bákan náà àlùwàsíyà àsọ̀ọ́lẹ̀ tọ̀sọ̀. So subhanakallahumma bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk